أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله أكرمنا بأنواع العبادات وأصناف الطاعات عطاء فيه كرامة ومنحا فيها دفوة للسآمة وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له جعل شهر رمضان حافلا بالخيرات من الطاعات وأشهد أن نبينا محمدا عبده ورسوله قال وفعل وأخلص وعمل صلى الله عليه وسلم تسليما كثيرا عباد الله اعلموا رحمن الله وإياكم أن رسول الله صلى الله عليه وسلم <coughs> سن الاعتكاف في المساجد في رمضان وغيره ويتأكد في رمضان للعبادة المشروعة من صلاة وتلاوة القرآن وتعليم علم وذكر لحديث عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله وناوي الاعتكاف يدخل المسجد آخر يوم عشرين من رمضان آخر يوم عشرين من رمضان إن أراد أن يتكف الأيام العشر ويصيب الاعتكاف ولو ساعة من نهار أو ليل ولا يخرج لمعتكف من المسجد إلا لما لا بد له من كقضاء الحاجة وشراء طعامه أو شرابه والمعتكف معتكف لا يقرب النساء لقوله تعالى ولا تبشروهن وأنتم عاكفون في المساجد واعلموا عباد الله أن عائشة رضي الله عنها قالت في حديث في صحيحين كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل العشر شد من ذرة وأحيا, وأحيا ليلة وأيقظ أهلا بارك الله لي ولكم في كلام حبيبنا مصطفى ونفعني الله وإياكم لما فيه من الذكر أقول ما تسمعون أستغفر الله العلي الجليل لي ولكم من جميع الذنوب والخطايا فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ada ọpẹ́ fún Ọlọ́run ọba wa ọpẹ́ ni fún Allah subhanahu wataala ọba tó fi àánú rẹ̀ jọ ó fún wa láǹfààní a dúpẹ́ fún ọ látara oore rẹ̀ lára ọkẹ́ wa pẹ̀lú oníranran àwọn ṣẹ́ ìjọsìn ọ̀kan la wà yìí ọlọ́run mọ́sálá ìgbàyànjú wa lẹ́sìn fún wa pàápàá jùlọ ní oṣù rọmọdánù tá a wà ń yìí oníranran àbáàdà wà ń múra àti bọ́ sínú òru kẹwàá oríta ni rọmọdánù di mẹ́rìnlá ìgbà tó bá ọjọ́ islam pàtàkì ẹ̀ fún wa láti fi ṣe àwọn ṣe àtìgbọ̀rẹ́ ọlọ́run jẹ́ kó bá wa láyé ìbádàánú ẹ̀ ṣe lójúrọ̀ fún wa ọlá títóbi ọlọ́run ọlọ́run ṣàánú wa nínú àwọn ẹ̀sìn tá a máa ń gbénu rẹ̀ ṣe òun náà ni ìwọlé fọlọ́run tá a mọ̀ sí ìtìkáf ìtìkáf ti bẹ̀rẹ̀ láti gbà tí rọ̀mọ̀dánù bá ti pé ogún ẹni tó bá fẹ́ ṣe pé mẹ́wàá. gẹ́gẹ́ bí ìṣesí aṣíwájú ẹ̀dá Muhammad àkọọ́lẹ̀ sọ fún wa wípé rasul yàtẹ́kìfò làásìrà àwáhìn Ramadan gbogbo ọjọ mẹ́wàá tó bá kẹ́yìn oṣù Ramadan lànàbí fi máa gbénu mọ́sáàsì òní lọ bí kankan mọ́ gbogbo yẹ àwẹ̀ tọ́lọ́ gbogbo ẹ̀ bí ṣe lò Ramadan nìyẹn òru tó inú ni máa gbé. ọlọ́run bá ṣe nírọ̀rùn fáwa náà ọlọ́run kó ṣe nírọ̀rùn fún wa òru mẹ́wàá wa ẹ jẹ́ ká lò níbẹ̀ ká fi ṣe ìfaragbolẹ̀ fọlọ́run gbogbo ẹni tó bá ti wá lánìyàn yẹn láti ìsìn yẹn jẹ́ ká ní ọlọ́run ó jẹ́ kọ́rọ̀ wá àníyàn náà lè yẹn máa tì síwájú fún nǹkan àwa kọ́ lè ṣe nǹkan fúnra wa àlágbára àfi tọ́lọ́run bá fẹ́ fún yàn ọlọ́run máa fẹ́ dáadáa fún wa ọlá títóbi rẹ àbí bá fẹ́ wá ṣe é ó gbìyànjú bóyá bá a ti sọ bóyá ọjọ́ mẹ́wàá wá ní kódà bí òdu wákàtí kan lọ ọlọ́run èèrà ìgbàgbọ́ èèyàn láre bóyá nu wákàtí kan lè yẹn ní ó pé wákàtí kan yìí náà èmi náà ọlọ́run fi fara gbolẹ̀ pẹ̀lú àwọn tó wà nù mọ́sálásí a lè fi wé ẹni tí ò kó onú lé rẹ̀ yọ gbalada wákàtí kan yẹn náà bí èèyàn bá ṣe súnmọ́ ọlọ́run tó bẹ́ẹ̀ lẹ̀san rẹ̀ náà ò sì tún wájú ọlọ́run. ẹni tó ọjọ ọjọ́ mẹ́wàá pérépéré a lè fi wú ẹni tó lọ́jọ́ méje ẹni ọjọ́ méje a fi wí ọlọ́jọ́ márùn-ún ọlọ́jọ́ márùn fi wí ọlọ́jọ́ mẹ́ta ọlọ́jọ́ mẹ́ta a fi wí ẹni tó lọ́jọ́ kan ṣoṣo ẹni ó wákàtí a lè fi ẹni tó lò ọjọ́ kan ṣoṣo kódà ẹni tó lọ sí àwọn tó wà ní pé mo ní wá sí ti ń lọ dáadáa o ọlọ́dún tí ń bọ̀ ọlọ́wọ́n ojú ọ̀rọ̀ àwa náà lọ́rùn òun náà ti dà níyàn tó a lè fi wé ẹni tí ọtí ẹ ríran rí pẹ́ sí ni tí ọtí ẹ ronú sí pé ah, ọlọ́njọ́ ọ̀rọ̀ èmi náà lọ́rùn kí lè máa ṣe dáadáa yìí dáadáa ọlọ́mọsálá ìjọ máa rẹ nìkọ̀ọ̀kan wa lọ́rùn gbogbo ètò tí rọ̀ alọ́rùn tá a ti ń ṣe mọ́lẹ̀ akóńdì rẹ o wàá tẹ́wọ́ gbà lọ́wọ́ wa ọlá àti tóbi ọlọ́run àwọn nǹkan pọ̀ tí wọ́n fẹ́ kéèyàn ṣe béèyàn bá ti wà ní tìkáàf wọ́n fẹ́ ká sẹ́rí ẹ̀mí wa sọ́lọ̀ ń tẹ́kọ̀ ni àwa gbọ́dọ̀ tún wọ́ bẹ́ẹ̀ a máa sọ̀rọ̀ pé àwọn yíbò fẹ́ ya eh, Biafra ọláwà fi gbogbo àsìkò tá a lò mọ́sáàsì là máa sọ àgbérédé ó lọ máa fi gbọ́ ròyìn àwọn ìbàdàn náà ní ká lọ sí lọ́hùn kùránù lèèyàn mú lọ àwọn àwé ẹ̀sìn téèyàn máa kà tí ó fi máa lékún ní ẹ̀sìn ó lèèyàn kójọ ìṣèlédò lọ́wọ́ àkójọ ó tún di ansẹ̀ ti lọ ọmọ tùgò ní mọ́sáàsì ọmọ wàsáàpù ní orí ẹ̀ èyí ò ṣe bàdá o ọgbọ̀n tó fi ṣe léhùn kódà àwọn tí ẹ̀sìn pàtàkì fún wọn wọ́n ó pè wọ́n gan wọ́n ìfà yé gbà ó ju sẹ́ẹ̀tì ilé ni gbẹ̀yìn ẹlẹ́yà ẹni tí bá ń pè tọ́ba jẹmọ́ ẹ dáhùn ẹ dáhùn mo ti lùgbọ́ ẹ̀sìn ọlọ́run lọ gbà ń bá dé tọ́lọ́run bá darí mi dé tọ́ba tó kù tá a ṣe láyé á máa bá lọ. bí ọba sì sì máa àbá ti lọ lójú ọ̀nà ẹ̀sìn yìí kú dáadáa ni kéèyàn kú lórí tọ́lọ́run ìkú olóore ni ọlọ́jẹ́mi ìwógun díẹ̀ sí o ọlọ́ àti tóbi ọlọ́run ọdọ́wọ́ wa o ọlọ́run ọgbàdo àwa yóò yọ́nú sí wa ọlọ́ni wà látò bá ṣerú ńnà wa á ń tó máa ti fún un fil masajid ẹ má sùn máa wọn àyàwó yín má tó pẹ́lẹ́ àwùgbọ́ oúnjẹ wá wàá fẹ́ lọ tó wá ń fà lápá àdùkẹ́ bàdùkẹ́lẹ̀ pọ̀ bá sì bá da masáàsì tán ẹ̀ padà lé ìyàn fi ọ̀ǹda ilé lásìkò ní wáwọn ọmọ ní wọn ra máa gbóúnjẹ wá ní kódà bí lóun bọ́ bá dé ọlọ́gbẹ́ ẹ̀ bá ń di ìrẹsì sínú gbá ẹ̀ bá ń di òkìṣí ẹ̀ bá ń ṣe èmi náà gbé sóòfù lọ. dàkọ wọn sá fi mí lẹ lọ́hùn ra máa gbé gbóná máa jẹ nǹkan mi bá ń ṣe ran bá ń ṣe gbé kaná bàbá ẹlòmíín bá fún bẹ́ẹ̀ ayé lọ ìjọ mẹ́ta oníbò ṣe dira lọ Kánò ètò ayé yé wa kàlìkì ni èyé wa sí torí táwọn ronú ni pé kí ni wàá jẹ nígbà àjò bíi ọlọ́jọ́ mẹ́ta tó fi wẹ́ran lọ ìjọ méje Haúsá ọmọ màmá bó ti ń jẹun òsì ní ọlá nítorí pé ó ní nǹkan ayé nú olóore tayé tí ó tètè tán lójorí ẹran ó ronú pé bí ọ̀pá ọlọ́run ọ̀fara mébi nítorí òwò ayé ṣùgbọ́n tó bá di titọ́ ọlọ́run ìgbà ńlá máa ronú ìṣú ọmọ tí tí ò ní jẹ́ àlè ṣe yọ ọmọ tí sí a ọlọ́run ìyàwó ayá ṣetán ọlọ́run dúró ti wá o bí màá tòun ní màá láti mọ fún wa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ọlọ́run jẹ́ àkìláyé ọlọ́run yọ́nú sí wa ọlọ́run gbàdúrà wa bó bá ti ṣe bá ṣe máa ṣe máa ọlọmọsálá ìtẹ́wọ́ gbà bó ṣe tó wọn máa ń wò bá a ṣe rí ọgbà pẹ̀lú títóbi ẹ ọlá títóbi rẹ Ọlọ́run orílẹ̀-èdè wa mọjọ dàrú máa fa àánú rẹ bá wa gbé ìpínlẹ̀ wa mọjọ bàjẹ́ Ọlọ́run máa dó tì wá ìlú wa Ọlọ́run túbọ̀ máa lékun dáadáa wá mbẹ ọ̀gá dáadáa lẹ́sìn Ọlọ́run jẹ́ ọmọ àgbàlẹ̀ mbẹ káyọ ọmọ àgbà tiẹ̀ nínú ìlú wa àtinú ọkàn wa àtinú ẹ̀dẹ̀ wa ọlá títóbi Ọlọ́run subhana rabbika rabbil izzati amma yasifun Yeah.